Ah, <laughs> ẹ̀yin ìyá mi ẹ máa ń lẹ. Ah ẹyin sinimá kan lè fẹ́ wò àwọn ẹ̀gbọ́n tí mo fẹ́ bá yín sọ ó ti pẹ́tẹ́ tí wọ́n wá wá àwọn sinimá tuntun lóríṣiríṣi àmọ́ ẹ̀ sọ̀scribe ǹbẹ̀ ṣé ìwò lẹ máa ń fi àwọn kọ́mẹ́ǹtì ránṣẹ́ a sì máa ń gbàgbọ́ àwọn kọ́mẹ́ǹtì yín gan lóòótọ́ la mọ̀ pé ẹ ti sọ̀scribe sí headquarter channel ní ọ̀fẹ́ Fejosbaba baba tv àmọ́ tí yorùbá yìí ẹ ti sọ̀scribe sí mo sì mọ̀ pé ẹ gbàgbé ni èyí máa ń gbàgbé àwọn kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ bá scroll down báńkì ẹ bá ń lọ tẹ sọ̀scribe bọ́tì pípa báyìí ni tẹ bá ti tẹ báyìí yóò gbé aago wá aago ní ẹ fi máa mọ̀ bàtà báwọn iṣẹ́ mi jáde wá tó dáwọn iṣẹ́ tó sọ kutu wọ̀wọ̀ àwọn iṣẹ́ gidi ń bọ̀ lórí ṣánẹ́ẹ̀lì yìí o ah, àwọn iṣẹ́ tẹ́ ìgbádùn bọ̀ ẹ dákun ẹ sọ̀sìkàìbù hmm, kí bá wa láìkì ẹ kí bá wa ṣe ẹ fídíò yìí kó tó di pẹ́tẹ́pẹ́ sí wo sinimá ẹ̀ ní yóò dára fún un hmm, kí ní kan mo tiẹ̀ fẹ́ fi tọ́ létí ń bí ó yẹ máa subscribe o kí n lè kà sí létí hmm, ọ̀rọ̀ ọlọ́run mi ìyẹn máa subscribe lọ́wọ́ mi. Hey, subscribe mi lẹ ń gba ní ẹtẹ lọ ṣe kínní subscribe ní ẹtẹ ẹ má ti wò mí kí n lè ka kínní fún yín so tọ́lọ̀ sọ bí ni pé ẹ̀ẹ́tẹ́ ọ̀dà àwọn òsùn máa ní ẹ̀ẹ́tẹ́ kínní ẹ̀ ṣe jẹ́ ọ̀dà àwọn òbí inú mẹ́fà tẹ subscribe yóò dà fún yín yírí o. pọ̀ o. láyé mi wọn ò débi. ẹ̀yà rẹ̀ kọ́ ara kọ́. bẹ́ẹ̀ bá fẹ́ sùn báwọn ibi ni ó sùn sí ibi ilẹ̀ sùn sí ah. ibi náà dùn sùn. bíbá òun náà ti ah. sọ́jọ́ tó wálé. ibi náà dùn sùn. láyé tó mọ yẹn o láyé láyé láyé láyé. ibi mo jókòó mo jókòó. kí ló ṣẹlẹ̀ yìí. orí po yìí ewúlé ẹ taṣọ ọlẹ ni ah. aṣọ yóò mọ dọ̀tí kílẹgbẹ yìí rọọgì rọọgì ẹ díá. èèyàn náà tún lè dá dánú báwọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá ṣe wí ẹyẹ ṣe. torí báwọn fọ ọmọ yín o. bí mi tẹ̀sí ń bọ̀ wá sí èkó mm, ẹ̀mọ̀gbọ́n mm. tó wà lọ́kàn mi pé kí n sì ní owó kan kí n sì ra gbogbo èkó yìí. bẹ́ẹ̀ wọ́n yẹ̀ get my money. ìtẹ́ sọ náà ni owó ìrìjú ọ̀hún gan ni owó yẹn wà. mo ń jà pé owó à wà. kí ló ṣe ẹ̀. láti ìgbà tó owó yẹn ti wọlé mi ò fojú mi rí owó yẹn bàbá. adigun náà adigun náà. boys, whether dead or alive, bring back my money. And those boys, I want to see them. Hey, Eh? Eh? kí ló tó fi change your mind ẹ nípa ọ̀rọ̀ owó way. I give you seven days kó dá owó mi padà. májèlé kan ni mò ń ah, See, <laughs> you kí lè wá ṣe ń bá eégún ojú mẹ́ta àmọ́ gbọ́dọ̀ kó fèrè yín. kẹ̀mẹ́ èmi náà ni a nílò àlàyé kan ni a sì ṣe kọ́mọ́kọ́mọ́. fún ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ wa yìí ọlọ́wọ́ tó bọ̀ máa tẹ̀yìn síwájú. àbí kábíyèsí ẹ mú gbàgbé bẹ̀rẹ̀ fẹ́ sọ fún wọn. Ah, o ṣeun ó dá mi lójú pé ẹ̀yin náà ti gbọ́ nípa ìránṣẹ́ ọlọ́run bíi tiyín. ìdíjọ́ ọ̀run nù hmm. a ti gbọ́ pa wọn. Ah. ìránṣẹ́ ọlọ́run gidigidi ẹni arákùnrin yìí o hmm. mo fẹ́ kẹ́ ẹ jọ sowọ́ pọ̀ láti fi tẹ iṣẹ́ ọlọ́run síwájú nínú mi. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ẹ rárá o. Ah, ọlọ́run yóò bùkún fún yín lórúkọ jésù ẹ ǹlẹ́ o ẹ ṣé o. ọ̀rẹ́ mi. ṣé ọmọkùnrin ti ń lọ hmm. ó gbóná gan-an. gidi gan-an a ní ọ̀rẹ́ mi Àbẹ̀ní sọ rárá kùnrin yìí. Eh àfi bẹ́ẹ̀ ni pé ó fi olúgbòhùn sẹ́nu ni gbogbo àdúrà bá ti gbà pátákọ́tá báyìí dandan ni kó wá sí ìmúṣẹ. ọ̀tún kábíyèsí o. ẹ̀yin olóyè mi ọba tó mọ ìṣẹ̀ṣe àti ìtàn ní mí mi sì ní ṣetán láti yájú sáwọn bàbá wa gbogbo àwọn àṣà àti ìwúre tí ọba àná fagilé èmi Oyèlámì ṣetán láti dá wọn padà. kábíyèsí. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, kí ló sọ ọmọba. mo ń rìn ní ààfin hmm. mo wá rán ọmọba mo rìn lílì lórìṣà ibi tá a kọ́ àwọn òrìṣà sí hmm. ìgbà tí mo wá fún ọbẹ̀ mo rán ọmọba tó ti sùn sílẹ̀ gbọ̀rọ̀gbọ̀dọ̀. kí ló sọ sílẹ̀ kó sọ sọ sọ sọ bẹ́ẹ̀. tiẹ̀ sí rí kò sẹ́ni ọlọ́run lè gbàlà. sẹ́ni jésù ọ̀hún ò lè gbàlà. Ah, hmm. alápínní o ẹ mbẹ́ o eh. ah, ah, ìyálóde. dáwọ́ mi. ẹ̀yin náà mbẹ́ o hmm. ẹ o ẹ sákun sí olúwa hmm. ẹ gbìyànjú. ẹ ṣé o olúwa ní ṣiṣẹ́ rẹ ẹ wá gbọ́ o èyí ṣe tọ́jú tiyín kó pankẹ́rẹ́ dání tí tọ̀dọ̀ tiyín sábà ń tẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ ìwọ náà kúkú mọ bí ṣe ń lọ hmm. ọ̀rọ̀ lùi náà ni ọ̀rọ̀ lùi ni o kábíyèsí oyè lámì ohun tí mo bá wù mí ó sì ti máa na túbú nítorí ọ̀rọ̀ òye kẹ̀mbẹ̀sọ́nù náà sì ni ọ̀rọ̀ àjòyè kẹ̀mbẹ̀sọ́nù ni. oyè lámì àti jẹ̀gbọ́n ẹ wá gbọ́ kí n ti gangan báyìí kí la fẹ́ ṣe. Ah. Hmm. kò sí ṣíṣe kò ṣàìṣe ju pé èmi ò foyè lẹ̀ ni o n ò foyè lẹ̀ èmi ò joyè mọ́ àbí bẹ́ẹ̀yàn ọba sá mọ̀ bí títí ń bọ̀ yọ sásì mọ̀ bí tí ń lọ ẹbí wọ́n bá mọ́lẹ̀ tẹ́ ẹ bá ní kọ́dà tọwọ́ rẹ̀ lẹ̀ tọ́dà lẹ̀ kí alá tó wá kù lórí rẹ̀ èmi ò fẹ́ gbogbo wà lábí bá ti foyè lẹ̀ kábíyèsí ọ̀sáfàyè mi lẹ̀ wọ́n jà yé mi onísìnmi wọn ò ní yọ ńlẹ́nu mọ́ wọ́n ti di ti jésù wọn ò sì ṣe tán àti padà wọn ò ṣe tán wọn ò jóye mọ́. káfíńsì alójú eégún bí eégún ọba ọkọ èmi ò jóye yín mọ́ ẹ wá gbóye yín wọn fẹ́ràn wàhálà. ẹ̀yin méjèèjì ẹ gbọ́ra yín ni sọ́nba yín sọ ni àbẹ́yìn gẹ́gẹ́ lẹ́ ń sọ ọ̀rọ̀ nínú lẹ́ ń sọ yìí o ọ̀rọ̀ burúkú ni ṣé irú àkókò ìlú ẹ̀kẹ́ fi oyè lẹ̀. Hmm? irú àkókò ló yẹ ká foyè lẹ. ìgbò ni òye yìí ó foyè lẹ bẹ́ẹ̀ni ọ̀bà sáàmọ̀ bíi ti ń lọ yọ sáàmọ̀ bíi ti ti ń bọ̀ ìgbà kábíyèsí tí wọ́n wá fẹ́ fi tìpa tí kùkù tí wọ́n fẹ́ fi wá padà sínú ẹbí ìwà àtijọ́ èmi ò sì ṣe tá àti ṣe tòòṣà kankan mọ́ torí mo ti di ti Jésù kàkà kẹ́kọ̀ọ́ wá mọ̀ jẹ ṣèṣe àyà fi ṣàwàdà nù ni àfòyè lẹ́fọ̀ọ́ kábíyèsí ni wọ́n fà bílẹ̀ fọba kẹ́ ẹ mọ̀ yanjú ẹ̀ láàrin ara yìí kábíyèsí ẹ gbà mí o jésù wà wọn tó kọ́ sáàfin tó rò pé ó léèyàn ń bì kan wọn làwọn fẹ́ foyè lẹ̀ yìí ẹ mọ̀ pé ìgbà títẹ̀ bá fẹ́ bàjẹ́ tókùn kan bá fẹ́ borí ìgbà gángan ló yẹ kí ìmọ̀lẹ́ wa tàn ká dìde ká sábà tẹ́ gbàgbọ́ wa kó lé ẹ wá lẹ́ foyè lẹ̀. ọ̀tọ̀ ọ̀rọ̀ ló kúkú sọ ṣùgbọ́n ó nira ó nira àti dúró báyìí ká tako kábíyèsí aláyé ká wí pé àlọ ọ̀nà ibi tí bá ń lọ n tó ṣeé ṣe fún àǹbẹ̀ tó rọrùn ni pé ká fi àfin ilẹ̀ fún kábíyèsí àbí ó nira ọ̀fẹ́ wàhálà. Ah. <laughs> ẹ ráwọn tó gbéra wọn lọ́mọ jésù lẹ́ẹ̀lẹ́jà fítàfítà fún tọ̀kálẹ̀ orúkọ ọ̀hún ẹ wálẹ̀ ẹ wálẹ̀ ẹ wálẹ̀ fòye lẹ̀ tí gbogbo àwọn àwọn ọmọ ìmọ́lẹ̀ tá a bá ń gbórí pamọ́ pé àfẹ́ ah, kú o àfẹ́ kú o ìgbà ó ń gán lòkùnkùn nígbàjọba ìgbà ó ń gan lágbára oyè lámì ọ̀hún gùn ní gbalẹ̀ tán ẹ sọ fún mi. ẹ wò mí. lórí gbogbo àwọn tọ́sọ̀rọ̀ tààrọ̀ ó tọ̀rọ̀ gbogbo mi ó tọ̀rọ̀ ní tọ̀sọ̀ o ṣùgbọ́n ó nira. wo ọ̀rọ̀ ọ̀run. ẹ má sọ pé ó nira mọ́ kò nira o ẹ gbọ́n tó sọ ni. ó ní ẹni ọba ti mi tó ti ọ̀rọ̀ mi ní ìrànpa ságà àtàgàmàgébè yìí òun gángan pẹ̀lú lòun ó ti jú rẹ̀ ńgbà tó bá dé nínú ògo bàbá rẹ̀ Jésù nu o òun àtàwọn áńgẹ́lì mímọ́ ẹ gbọ́ ni ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ bá sì lẹ́ẹ̀ráyè tọlọ́mọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ráyè tí Jésù mọ́ tẹ́ ẹ fòye lẹ̀ kò lé o bàbá sì dìde yóò gbẹ lómi dìde lẹ́ẹ̀ bá wúlò mọ́. Hmm, yóò fòkúta rọ́pò yín ni èmi má ti Jésù lọ o bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fòyè lẹ̀ sí wàhálà ọlọ́wọ́ àsìgbẹ́ lómi dìde àwọn Jésù yín o ẹ̀ wá gba Jésù o o Jésù rèé. mẹ́kú mẹ́kú mẹ́kú ẹkú tó ń sùn yìí ò lè ràn lọ́wọ́ wàhálà yìí pọ̀. Eh. mo retí ikú títí ó wá ṣebí ó sì wá ìwọ ló ń fọwọ́ ara ẹ̀ fara ẹ̀ sínú ìdè ìwọ ló ń fara ẹ̀ sínú ìyọnu àní kò sáré tọ̀ Jésù wá kó o ké pe Jésù tọkàntọkàn akókó gbà ọ́ aláàánú ni Jésù yóò gbà ọ́ yóò sì ṣàánú fún ọ awo ọsàn nìkú. Jésù ìnira yìí pọ̀ hmm. wá ṣàánú mi. ẹ ọ̀ya máa wí bẹ́ẹ̀ kiri máa wí bẹ́ẹ̀ kiri. wá tú mi lẹ̀. tún pariwo ẹ̀fọn rere ẹ̀. Jésù ọlọ́run ìpè o rájú bí lẹ́kàfà ó ṣeun torí pé o ti gbàdúrà wa ní orúkọ jésù ní agbàdúrà. ẹ ṣeun alàgbà ìríjú ọ̀run. olúwa ló ṣeun kábíyèsí. a dúpẹ́ fàdúrà yín. olúwa ló ṣeun kábíyèsí. a sì tún fẹ́ dúpẹ́ ti rẹ́kẹ́lì tẹ́ ẹ bá wa gbàdúrà fún lọ́jọ́ sí ọlọ́run ó túbọ̀ mọ̀ ṣàgbára yín dọ̀tun a dúpẹ́ alàgbà ìríjú ọ̀run. kábíyèsí. ìwé mímọ́ jẹ́ ó di mímọ̀ fánú òwe matthew orí kẹwàá ẹsẹ̀ kẹwàá wípé oúnjẹ oníṣẹ́ yẹ fún un èmi àti aya mi a fẹ́ fi ẹ̀mí ìmoore wa hàn sí yín. kábíyèsí ah, olórí ẹ má bínú pé a pẹ́ dé lónìí fún pa pẹ́ dé fún ẹ̀kọ́ bíbélì lónìí. Ah. Eh, ìríjú ọ̀run òun náà ṣẹ̀ṣẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ bíbélì tán ní ìsinmi ọ̀nà yín pọ̀ òye wa alàgbà ìríjú ọ̀run kábíyèsí kí n láà fi san oore tẹ́ ẹ ṣe fún wa. Ah, ah, kábíyèsí mi ò fẹ́ owó tàbí ipò ohun tí mo fẹ́ náà ni ìrànlọ́wọ́ yín láti lè fi dá ilé ìjọsìn sílẹ̀ nílùú alájòkun yìí tí ìrere jésù yóò fi lè tàn kálẹ̀ káàkiri gbogbo ìlú yìí ah kábíyèsí ayọ̀ ńlá ni yóò jẹ́ fún mi. kí iṣẹ́ ọlọ́run ó lè tẹ̀síwájú náà ni wọ́n fún ọ ní ilẹ̀ tó kọ ilé ìjọsìn rẹ sí ṣùgbọ́n wọ́n sọ fún àwọn olóyè ká lè bá a mọ ibi tó dára ká fún ọ. ìlú alájogun àfìgbà tó padà di ti jésù pátápátá gbadebo gbẹ̀rún e abẹ́ ẹ̀rọ lọ́hùn alàgbà ìríjú ọ̀run kàbíyèsí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn gbádébò àti gbìnró kí gbogbo ò lè bá tẹ̀síwájú. ìríjú ọ̀run kàbíyèsí. ṣé kò dùn mọ́ yín nínú ni. kàbíyèsí àwọn àgbà bọ̀ wọ́n ní bí a bá fi àparí iṣu àlejò kí àlejò mọ̀ wípé ilé yánu kàbíyèsí ọ̀rọ̀ yìí ti ń kó mi lóminú tipẹ́tipẹ́ ṣùgbọ́n mo bí n ti wí mo bí n ti wí kábíyèsí ìjọ ìdá ọkàn ibà ń bẹ gbádìbọ̀ ó múra nígbà gbádìbọ̀ tó ń sanwó yìí mi gbádìbọ̀ kórìíra mi gidi kẹ́nu kíkèsí máa wá wò ó ohun gbogbo tí mò ń ṣe lálàjogún yìí iṣẹ́ olúwa náà ni ṣùgbọ́n gbádìbọ̀ fẹ́ rí mi mi rárá. sára ni. Ah. Eh, Gbadebo, ń gbọ́, ọ̀rọ̀ ló sọ kalẹ̀ síbẹ̀ lórí. Olórí Sẹ́mọlẹ́yìn ṣe sùúrù nù. Gbadebo tí mo mọ̀ kìí ṣe irú èèyàn bẹ́ẹ̀ ó ní kò ní mọ́ra ó sì ní ọkàn ìrẹ̀lẹ̀ pé o sì túmọ̀ o. tó eh, bóyá mo sì wọ́n túmọ̀ náà ni ṣùgbọ́n ẹ bá mi bẹ̀ wọ́n kí wọ́n dáríjì mi tí n bá ti ṣẹ̀ wọ́n eh, ṣùgbọ́n bí ẹ̀wọ̀n eh, bá fẹ́ mi nínú ìlú yìí mọ́ kí àlàáfíà lè jọba n kò kó kúrò nínú ìlú yìí ni wọn. alàgbàrí ju ọ̀run ọ̀rọ̀ etí ìtò bá wọn ètò bá wọn. alàgbàrí ju ọ̀run. kábíyèsí ẹ bá wa sí gáfárà díẹ̀ lọ kí n bá wọn bá débò sọ. Ah, ẹ ṣeun kábíyèsí hmm, mo rí yín náà. ẹ rọra sà. gbàdébọ̀ mo mọ̀ wá ara lé mi kì í ṣèbù mo ti mọ̀ ọ́ tipẹ́tipẹ́ mo sì mọ̀ pé èèkàn ṣàdédé gbègbèsẹ̀ kí ni ìríjú ọ̀rọ̀ ṣe fún ọ. kábíyèsí ẹ ṣeun inú mi dùn pé ẹ sọ wípé ẹ mọ̀ pé mi ò kọ̀ kí n ṣàdédé gbégbèsè lórí nǹkan ṣe rí wòlíì aláṣọ funfun ìríjú ọ̀run tó ṣe gáfárẹ̀ tó lọ nísìn kì í ṣe ìránṣẹ́ ọlọ́run tó tọ́ o ẹ̀mí ẹ̀mí tí ń bẹ́nu rẹ̀ ó lòdì sí ti kristi o. bó o ní wọ́n ṣe mọ̀. kábíyèsí bíbélì ní ká máa wá ìdí gbogbo ẹ̀mí wò ó èmi tí ń bẹ́nu mi tó jẹ́ ẹ̀mí Jésù Kristi tí gbogbo yín mọ̀ nípa ẹ̀ ní aládùúgbò ó lòdì sí ẹ̀mí tí ń bẹ́nu rẹ̀ ẹ̀mí tí ń bẹ́nu wòlíì aláṣọ fún ìrìnjú ọ̀nà kì í ṣe ti Kristi o. irọ́ ni kábíyèsí olórí irọ́ ni irọ́ ni Gbádébọ̀ ṣẹ̀ṣẹ̀ pátá nìsín irọ́ ńláńlá ni ṣé rí àtìgbà tí wòlíì ti dé ni mo ti rí wípé ìwà ẹ̀gbọ́n mi sí wòlíì ó yàtọ̀ pátápátá wọ́n wò pé ṣé ń ṣe pé ẹ̀gbọ́n mi fẹ́ gba ẹ̀mí òdì ẹ̀mí ìkórìíra àti ẹ̀mí owú jíjẹ láàyè nínú ayé wọn sí arákùnrin yìí kí ló ṣe fún wọn kí ló rà ń gbà wọn mo bẹ̀ wọ́n títí wọn gbọ́ hmm. ó ti sú mi o. Hmm. kábíyèsí ó ti yé mi. ẹ̀yin a mọ̀ ṣèyàn bẹ́ẹ̀ èèyàn lẹ́tọ̀ọ́ láti jowú ntẹ́nìkan bá ń ṣe tọba dáa pàápàá ntẹ́yàn bá ní ju tẹ̀yàn lọ ntẹ́lòmíì bá ní ju tẹ̀yàn lọ hmm? ṣùgbọ́n ntẹ́mi ò fara mọ́ ó ní kó o máa sọ̀rọ̀ òdì sí ìránṣẹ́ Ọlọ́run sórí ìríjú ọ̀run tó dìde ní ìsìn tó ń gùn agbára Ọlọ́run gidi gan níbẹ̀ lára rẹ̀ gbogbo àsọtẹ́lẹ̀ tó sì ń sọ pátá ó ní wá sí ìmúṣẹ àbí kí ni mo ti wí kábíyèsí. bẹ́ẹ̀ni Gbádébọ̀ Gbénró a mọ̀ dájúdájú wípé nípasẹ̀ yín lọ́lọ́run fi mú ìyìn rere Jésù wá sínú ìlú yìí ohun gbogbo nísìnyí ṣiṣẹ́ papọ̀ fún rere ni ìpín oníkálukú ó yàtàtọ̀ ìríjú ọlọ́run tẹ̀ ń wò ó ní agbára kò sí ohun kankan nínú ìsọtẹ́lẹ̀ tí ó sọ tí ò ní wá sí ìmúṣẹ ìmọ̀ràn mi fún ẹ̀yin méjèèjì ìní pé kẹ́ ẹ súnmọ́ ẹ súnmọ́ torí wípé kí ni inú ni bí ni owú jíjẹ ìlara kò dára o. ẹ ṣeun kábíyèsí ẹ ṣeun kábíyèsí mo ti gbọ́ ẹ ṣe. Hmm, ikú ń pẹ̀ṣin ayọ̀ àṣé ó ń bọ̀ wá pa ọmọ ènìyàn náà àbí kí ni ṣíṣe báyìí. lójú ayé mi ní gbogbo àwọn ọmọ mi ti ń ṣòfò dànù tán yìí sòrò tó kú dùá ò la gbà tán ara àgbẹ̀ kú mọ̀ yá oògùn hmm. náà kan ṣoṣo tó tún kù fún mi ohun tó ní oyè lámì pamọ́ mi lọ́wọ́ yìí o. alátiṣe mi gbọ́dọ̀ máa ti ṣe ara ẹ̀ iná ìsìsì ijó yẹn lẹ́ẹ̀mejì nídọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. Jésù gbẹ̀mí sọ wà ń lé o. èmi tí egun kan mọ lọ tí mo fa ilé ya oògùn kan mi má sí ọ̀nà mo tẹ́ gbòǹgbò ọ̀nà tó mi jù. èmi kúlúkúlú ṣáyà àyà ṣé ojú tí bá lu ní ah! dáfẹ́ ni tí ò ní dá fún dání màmá sọ̀dọ̀ ọkọ̀. Hmm. jésù gbẹ̀mí ah, ogun ti dé ṣé wọ́n ń di ọ ni àbí wọ́n ló ń dira rẹ èwo jàǹkà wọ̀ tó gbé wọ̀nyí. báwo ah, mi wò ó alátiṣe mi ni ó mà ti ṣe ara ẹ̀ níwọ̀n wọn lè lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ́ báwo mi ò gbọ́dọ̀ kú. èyí tó wọn ń dẹ́wọ̀ ìwọ́n ń kọ́. ṣé bí ipò kẹ̀ǹbẹ̀ ni wọ́n ní ò gbọ́dọ̀ ṣòfò wọ́n ní tí báwo mi bá kọ́ ọ̀tọ̀ lóhùn ọjọ́ kẹ̀mbẹ̀ wọ́n ní wọ́n pa á ṣùgbọ́n tí mo bá ti lè jẹ́ kẹ̀mbẹ̀ fúnra mi wọ́n da ọmọ mi sí fàkàtì. jésù jésù gbèmí ìrònú òdì pátápátá burúkú gbàrẹ́ o ta sọ fún ọ pé jésù ò lè gba bá wù mí là. bẹ́ẹ̀ni sọ́hún ó kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lásán ni lórí náà ọmọ òjò rí tí ní ọmọ bá jọ rí ni ó ní má sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀. Hmm. Jésù gbèmí ó sì rò bẹ́ẹ̀ sí ọ̀ ọ̀rọ̀ lọ fẹ́ gbọ́ àmọ́rọ̀ ọjọ́ mi nu sọ mọ̀ pé àsìkò làkọjá ló wà ní ẹni bá sì forí tì báyìí tó mọ́kàn rẹ̀ lé tó so bàǹtẹ́ ìgbàgbọ́ àwọn gangan ni ọmọ náà tòótọ́. gbàwọ́ mi. ọ̀rẹ́ mi ó dálé ẹnu rẹ à ń wírù bẹ́ẹ̀ ló ń wírù kò sí nǹkan kí nǹkan tó yẹ kó yọ̀ ní pápá Jésù. 大爷。 sọ̀rọ̀ ó ti mọ̀ ah, ilé ti lu kára bí ajere ah, tata kan sì rò lọ́kàn báyìí eh, aṣọ tí mo gbogbo ẹ̀ eh, ó sì fi gbogbo ẹ̀ hàn mí kedere lójú àlá ah, Jésù Jésù agbára rẹ máa pọ̀ o àṣeyìn ò lè ṣe nǹkan pamọ́ níwájú ẹ eh, ó sì fi gbogbo ẹ̀ hàn mí kedere ó sì tú mi fún ọ̀dà náà kí kí gan ni mo wá fẹ́ ṣe báyìí o. mo ríre mo ríre. o ìyá mi. ṣé èso ọ̀hún ò tí wá jiná ni. ẹ wo oyún sún tẹ́ pé káná ti jiná ṣùgbọ́n kò sẹ́ni tí ò gùn. akànnì ẹ wo ìyá mi ẹ̀gbọ́n mi ò sílé látàárọ̀ tó ti lọ sílé ẹmu èdè wí bẹ́ẹ̀ náà ọmọ àwọn òwúlò fún kankan ọmọ ọmọdé tó fi ṣe nǹkan sùdánù mi. mo fẹ́ mú ẹ jẹ. kí wàá láṣẹ báyìí. mo ríre bá ń wọlé mo bá ń gbé kòkò ẹ̀fọ́ bòde. mo fẹ́ mú ẹ jẹ. <coughs> ẹrù kì í bọ́gbó bẹ́ẹ̀ ni ẹrù kì í bọ́dọ̀ bákù kọ́ bá kọ́ láyé ẹlẹgbẹ́rẹ́ àtẹ́wọ́gbà lọ́ní òde ọ̀run ìríjú ọ̀run ọ̀páàdì o ìríjú ọ̀run ọ̀páàdì o máa wọ́n máa wọ́ àwọn oníyà lára máa bọ̀ máa bọ̀ àwọn oníyà ìdèrò ìríjú ọ̀run ọ̀páàdì o. <laughs> ọ̀káàbọ̀ ọkùnrin bóò ní iṣẹ́. ọlọ́run ìpè mí iṣẹ́ ń lọ déédéé. alájogún ńkọ́. mo ti rí àárín wọn wọ̀ kódà àyè ti gbà mí dáadáa bí mo ti ń sọ̀rọ̀ báyìí kábíyèsí kan gbà mí gbọ́ bí nǹkan kan bá ṣe wọ́n pẹ́rẹ́ ìlú ni wọ́n ránṣẹ́ sí kíákíá. àwọn ọmọ kékeré méjì ń kọ. èyí kékeré yẹn tiẹ̀ kọ́ nìṣòro mi kódà bí mo ti ń sọ̀rọ̀ báyìí báyìí ìyapa ti wà láàrin òun àti ẹ̀gbọ́n rẹ̀. ṣé bó sọ wípé ó mú àṣírí irin. gbogbo wọn rò wípé gbadebo jòwú mi ni lóòótọ́ o ọlọ́run wọn ń ta lólobó ṣùgbọ́n kan nítumọ̀ níwọ̀n ìgbà tí ẹnikẹ́ni ò ti gbà á gbọ́ tàbí sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀. ọ̀kàrẹ̀ hmm. alájọgún mọ̀ pé wọn ò lè ṣẹlẹ̀ dẹ̀rẹ̀ imú rẹ̀ ètò ti bá ilẹ̀ ṣe àwọn ẹ̀mí òmìrán ìlú yìí wọn ò ṣe é yàn jẹ alájogun òsè ìfọwọ́rọ́ sẹ́yìn. ọlọ́run ìpè mí gbogbo àwọn tí a fi ẹ̀mí àìsàn ta lọ́rẹ ni mo máa ti túlẹ̀ tán ó yẹ ká tún fi àwọn òmíràn sínú ìdè. ìwọ má ṣèyọnu ọ̀rọ̀ wọ̀ mi tètè máa lọ. ẹ ṣeun ọlọ́run ìpè mí. <laughs> jésù àdàmọ̀dì bí ọba mú ọ̀bọ èèyàn ṣe bí ọ̀bọ ni ṣebí ti jésù lẹ́lẹ́sẹ̀ náà dogun jésù ọ̀dàmọ̀dì jésù tí kì í ṣe ojúlówó yóò jọ ṣojú àti lẹ́lẹ́ dogun bóyá òkùnkùn ti ṣe bí ìmọ́lẹ̀ òun ní òbò rírí. ọlọ́run pé ọ́ jẹ́wọ́ agbára rẹ lórí iṣẹ́ ìrànṣẹ́ tó rán mi wá ṣe nínú ìlú yìí gba ìlú yìí fún mi gbogbo agbára kìtì kì í ṣe tirẹ̀ tẹ̀ wọ́n bá gbogbo agbára tí kì í ṣe tirẹ̀ tẹ̀ wọ́n bá tẹ̀ wọ́n bá tẹ̀ wọ́n bá tẹ̀ wọ́n bá ọlọ́run pé ó tẹ̀ wọ́n bá tẹ̀ wọ́n bá gbàlú ìfúnmẹ́ gbàlú ìfúnmẹ́ gbàlú ìfúnmẹ́. tọ́ hmm. bí mo ti ṣe rí inú o hmm. Hmm. dájúdájú ọlọ́ọ̀ni mhm. ń kìlọ̀ fún ọ o àyín kìlọ̀ fún ọ ni ó ní kó ọmọ gbèrú gbèsè tó fẹ́ gbé òun torí ẹni ọba bojú wẹ̀yìn hmm. ó ní òye fúnjọba ọ̀run. Hmm. bẹ́ẹ̀ ni o torí ìbẹ̀rẹ̀ kọ́ ló ń ṣe hmm. àfẹni ọba forí tí dópin báyìí lágbàlá o. gbàwo mi iná ń jó mi lábẹ́ aṣọ ah. Ah. alápín ni ẹ gbà mí ó dùn sọ lẹ́nu tiyín ó dùn wí létè nígbà tí irú rẹ̀ ò ṣẹlẹ̀ sí yín rí. Ah, ṣé bí ṣe bí ṣe wá bí ṣe wá gbẹ̀yìn gbogbo ẹ̀rí bí ṣe mọ́ bá lọ rè tí ń kú láì fi ọmọ kankan sáyé lọ ah, báwo mi gan báyìí wọn ò mọ̀ bọ́ yóò wà láàyè torí látọjọ́ tí wọ́n ti gbé e lọ ìgbọ́ nǹkan kan ń pa ẹ̀ mọ́. sori ní ti bá wù mí fọkàn balẹ̀ ah. fọkàn balẹ̀ ní ti bá wù mí má kàyà òkè kò sí ní tó ṣe bá wù mí má kàyà òkè. wọ́n kàn jẹ́ pé ipò tó wà ní ìsinmi mọ̀. <laughs> ó lóun ò mọ kó tó hmm. ẹ ọmọ oníkú sànjọ ọmọ ẹ nínú ẹgbà mi. ọ̀rẹ́ mi fọkànbalẹ̀ má jẹ́ ròyìn tó gbọ́ kó pọ̀ ọlọ́kàn jésù kò ní lójú àdúrà tíá ó sì ní pàdánù ọmọ kankan má láì. àmín. Hmm. Hmm. yóò ṣe rí gan-an. àmín. gbéra lẹ̀ kí ni ìyá mi rán sí mi. Ah, ìyá wa ìyá àgbà ló rán mi sí yín pé kí n wáá wo Rẹ́kẹ́lì tára rẹ̀ ò àmọ́ bí mo ti ṣe ń bọ̀ nísìnyí ni mo pàdé rẹ̀ lọ́nà kò jọ ẹni tí nǹkan kan ṣe. ọ̀ bá hmm, ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ara rẹ̀ ti balẹ̀ ní o ọpẹ́lọpẹ́ ìríjú ọ̀run alàgbà ìránṣẹ́ Ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ délùú wa yìí tó bá ń gbọ́wọ́lé tó gbàdúrà fún un lára rẹ̀ fi yá. ìríjú ọ̀run hmm. ta ni ń jẹ́ bẹ́ẹ̀. Ah. ìránṣẹ́ ọlọ́run tuntun tó ṣẹ̀ṣẹ̀ délùú alájogun ni. ìyá wa ẹ dákun ẹ má bínú o àwọn ọmọkùnrin méjèèjì tí wọ́n máa wá wàásù fún yín ní ìlú alájogun tẹ́lẹ̀ ńkọ́. Ah, gbẹ̀ǹró àti gbádébọ̀ wọ́n wà wọ́n wà àlàáfíà wọ́n wà. ṣé ẹ ti wá pa wọ́n tì ní sápá kan ni nígbà tí ẹ rí ìrújú ọ̀ràn ni àbí bò ló ṣe wá jẹ́ rárá o. ah pàtì. ah pa wọ́n ti àmọ́ sórí alàgbàrí ju ọ̀run. ah àdúrà tiẹ̀ àmọ́ tètè gbà kíákíá. ìyàwó ẹ mọ̀ bínú o ṣíṣe àgbèrè oníwàásù ni mo rí ìhùn sí o torí pé bí oníwàásù mìíràn bá tún wọ ìlú alájogun lónìí bẹ́ẹ̀ tún ṣe pa ìríjú ọ̀run tì ní bẹ́ẹ̀ tún mú oníwàásù mìíràn kò dẹ̀ dáa báwọn kò yẹ kó mọ rí bẹ́ẹ̀. àgbèrè oníwàásù ó dà ọ̀rọ̀ lọ́sọ̀ ọmọ yìí mo ti gbọ́ ohun tó wí á yí padà. ìyá yí padà ni ìyá wa ọlọ́run ó ràn yín lọ́wọ́. àmì bọ́ ọ bá padà dé ilé ọba sọ fún ìyá mi wípé wọ́n mọ̀ gbẹ́mí òkè wọ́n mọ̀ káyé òkè mọ́ o ara rẹ́kẹ́lì ti yá o kò sí nǹkan kan tí ń ṣe ìwọ náà ṣàfojú ara rẹ rí ẹ ẹ ọ̀dà ó múra rìn ó múra rìn ó múra rìn ọmọ pẹ́ o ọ̀dà bọ̀ o bá ń wọn o lẹ́ o. Hmm. àgbèrè oníwàásù. májèlé kó má bàa sí náà ni. bó o lọ̀rọ̀ àjọsọ ti wa ìyá mi ohun mi ò yí padà. Ah. wọ́n ní wọn ò ṣèkà mọ́ wọn ò gbẹ̀san mọ́ mo ti di ti Jésù. à ń gbọmọ adìyẹ rẹ lọ́wọ́ ikú ó ní wọn ò jó wọn lákìtàn lọ́jẹ̀ májèlé a sì ń fikú sí é. <laughs> ìyá mi kò síkú kankan tí yóò pọ ọmọ Jésù ṣe gbọ́ kò sí ohun tẹ́ lè fi mí ṣe. májèlé a sì ń wíwúkúwì rẹ yìí ìṣó kó yá amúra ogun lé ní o toró o ti tọ́ kárìrù mọ́lẹ̀ ó sì di dandan kó ríjà fàyàfà hmm. ojú àtúnra rí jésù olùgbàlà mi ọwọ́ rẹ mo fẹ̀mí mi lé o. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ̀ẹ̀kan náà lọ́lọ́run àmọ́ ó fi ara hàn ní ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀já wò báyìí nígbà tí ọlọ́run fẹ́ wá sáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀ ọmọ aráyé ó wá ní ẹ̀yà ọmọ ìyún jésù ó wá sáyé gẹ́gẹ́ bí jésù láti wá kú fún ẹ̀ṣẹ̀ ọmọ aráyé. ẹ̀yà pé ọlọ́run ọmọ ni mm. jésù. ọlọ́run nínú jésù nígbà tó wá sáyé gbà ta ni ń bẹ lọ́run gbà tí ń di ọ̀run mú. ṣe é rí i ẹ má jẹ́ ká lọ́jọ́ kínní pọ̀ ṣe rí ọlọ́run wa ibi gbogbo báyìí ló lè wà lẹ́ẹ̀kan ṣoṣo ṣe rí bí ṣe ń dábìrà nílùú yìí bẹ́ẹ̀ náà ní ṣiṣẹ́ ìyanu ń lù mí o kò síbi tọ́lọ́run ò sí ibi gbogbo ló lè wà lẹ́ẹ̀kan ṣoṣo. àdìtú lọ́lọ́run àdìtú ni kò ṣeé tú wò bẹ́ẹ̀ bá lẹ fẹ́ tu bẹ́ẹ̀ ṣe máa ń tóṣù dé ìsàlẹ̀ ìkòkò ọlọ́màjòrè èèyàn dàrú ni bẹ́ẹ̀ ni ó sì fìdí rẹ̀ múlẹ̀ nínú bíbélì ẹ bá wọnú ìwé Fílípì hmm. orí kejì ẹsẹ̀ kọkànlá. ó ní pé àti pé kí gbogbo àwọn kó máa jẹ́wọ́ pé Jésù Kristi lolúwa hmm. kí a fún ògo Ọlọ́run bàbá bíbẹ̀ ṣe rí nù kò yẹ yín ní ìsìn. bó o wá ni ẹ̀mí mímọ́ náà ṣe jẹ́ ọmọ Ọlọ́run. ṣe rí i nítorí àǹfààní gbogbo ayé ni Jésù Kristi ṣe lọ sọ́run ó wá padà wá gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ kí gbogbo ayé pátápátá lè rí àyè láti sin Olúwa gẹ́gẹ́ bí olódodo. bẹ́ẹ̀ hmm. ṣe n tó ṣẹlẹ̀ ni pé bí Jésù bá wà láàyè gẹ́gẹ́ bí èèyàn hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn la bá sọ̀rọ̀ àmọ́ àlèrè bá sọ̀rọ̀ ẹ wò ní ìsìn bẹ́yìn bá fẹ́ bá ààrẹ orílẹ̀ wa sọ̀rọ̀ tí yóò rọrùn hmm. káwa wò pé Jésù kó wà láàyè ìwọ ò fẹ́ rí èmi ò fẹ́ rí ìwọ ò fẹ́ rí àlèrè bá sọ̀rọ̀ òun hmm. ló ṣe wá fira rẹ̀ lè ló wá padà wá gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ yẹn ló wá láàrin náà láàrin àwa àti bàbá tó jẹ́ pé ẹ̀mí mọ̀ yẹn tí wàá ń gbénu wa tá a bá fẹ́ bá bàbá sọ̀rọ̀ ẹ̀mí mọ́ làbá sọ̀rọ̀ yóò sì máa fi ọ̀rọ̀ tí bàbá bá ní fún wa mm. yóò máa sọ fún wa mm. ṣé ó yé wa báwọn. Ah, ọ̀rọ̀ iṣẹ́ ìṣẹ̀lẹ̀ yé mi báyìí ó yé ó yé mi ó yé mi ó yé mi. ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yẹn nìsín bíi àwòrán ènìyàn orúkọ ènìyàn àti ohun ènìyàn ẹ wo irú èmi ní ìsìn èmi tẹ́ ń wò yìí kí ló kọ mi Gbádébọ̀ ló kọ mi tẹ bá rí àwòrán mi Gbádébọ̀ náà sì ni tí n bá ń bẹ nu ilé tí mò ń sọ̀rọ̀ pé Jésù tẹ bá gbọ́ ohùn mi ebi ẹ̀ dẹ́ omi mọ̀ ní Gbádébọ̀ náà ni àti bí mo ṣe wà yìí àwòrán mi àtọ omi èmi náà ni mẹ́tẹ̀ẹ̀ta lọ́nà kan. Ah gbẹ̀ngà. àǹtí ah, ah, mi ẹ̀yin náà ti dé ó yá ìjókòó. níbo ló dé sí gbọ́ mi dáadáa n ò gbọ́dọ̀ rí ọ níbí láti wá gbẹ́ kọ́kọ́ kọ̀ọ̀kan mọ́ ah, ṣé àwọn ẹ̀kọ́ òdì tí gbádùn máa ń rọ sí í níkùn sórí mi ò gbọ́ tó bá tẹ̀ máa gbọ́ ọ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run máa lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ìrìjì ọ̀run mo fẹ́ kó mọ́ ọ lọ. àǹtí mi ẹ ní sùúrù. sùúrù kí ni ó yẹlé àfihàn ó ti tẹ́lẹ̀ mi. ẹ farabalẹ̀ àǹtí. olórí láti ìgbà tó ti tọjà dé lójú rẹ ti kọ́ rẹ lọ́wọ́ ta ó sì ọ́. kábíyèsí ṣé ẹ mọ̀ pé àwọn kan nínú ìlú yìí wọ́n kà yín sí pẹ̀pẹ̀ wọ́n ti ẹ̀bọ̀ pọ́ba niyín. kí ló rí. ẹ wò tẹ́ ẹ bá sì múra sí tẹ́ ẹ ṣe nǹkan kan sí ṣé ẹ rí ẹ̀sìn àjòjì tó mú wọ̀lú yìí yóò tùlù mọ́ yín lórí ni. ẹ wọ. ṣebí mo ní lọ sọ́jà kí n lọ ra àwọn nǹkan tí fi ṣèwúre fún yín lọ́dọ̀ ajé kẹ́ẹ̀bá lè pẹ́ lórí lórí oyè kábíyèsí mo rí gbogbo inú ọjà látọ̀kèdè lẹ̀ wọn ò rí nǹkan tí mò ń wà ṣe náà pariwo pé Jésù ti gbàṣẹṣẹ lọ́wọ́ àwọn àwọn òbòsàmọ́ abẹ́ wa gbọ́rọ̀ ranù. ní báyégún náà àfìgbà tí òye di wúrà bàálù jẹ́. kábíyèsí ah! kábíyèsí nígbà tí wàá rí nǹkan tí mò ń wá kọ́ mo bá gba odò ajé lọ abala kan báyìí ṣe náà fi ń fọṣọ àwọn ìyá wọn sẹ́yìn náà bá lákejì báyìí àwọn ọmọ wúnúwúnú àwọn ọmọ òsì mm. náà fi ń wẹ̀ náà lùwẹ̀ ní odò ẹ wò kábíyèsí odò ajé ti dòdò ẹ̀gbin gbà ẹnu mi kọ̀ròyìn. èyí burú jáì wàhálà ní bọ̀ yìí o. wàhálà ńlá wàhálà gidi. àdé nítorí ẹ̀jẹ̀ àti ìlérí tí mo ṣe fún ìwọ nù wípé òun nígbà kí ẹ̀sìn àjòjì wọlé wọlú bá yégún. Ah! n ò mọ̀ pé àwọn tí ń sin jésù ti wá pọ̀ tó báyìí o. kábíyèsí ẹ̀yin lọ bá àlú yìí ẹ̀yin làṣẹ ń bẹ lẹ́nu rẹ̀ ẹ ránṣẹ́ sáwọn aráàlú wípé láti ọ̀la lọ ẹnikẹ́ni tó bá ṣe ti jésù jésù ẹ bẹ́ orí rẹ̀ dànù ni. pípa bíi ti bó o. bẹ́ẹ̀ ni kábíyèsí. kò tí ì le tó bá àwọn olórí. kábíyèsí ó ti le jù bá ń lọ ṣé ẹ ti gbàgbé ni pé ti jésù jésù yìí ni báwùmí àti bàbá rẹ̀ ń ṣe ni akíngbapá náà kò bí ara sí ipò kẹ̀ǹbẹ̀ sọnù mọ́ kábíyèsí ẹ kọ́ gbogbo wọn lẹ́kọ̀ọ́ ẹ wò ó tó bá láti kú lọ ẹ tẹ̀mí wọn ṣòfò dànù àwọn rádaràda. ẹ̀gbọ́n mi ṣé bẹ́ẹ̀ ṣe mọ òwúrọ̀ líle tí gbogbo aráàlú pátápátá á ṣe di ti ìdíjú ọ̀run ẹ wo ìgbà wo làwọn èèyàn ti tò sọ́dọ̀ wa kàn ìpá àwọn fẹ́ gbọ́rọ̀ lọ gbogbo wọn báyìí ìríjú ìríjú ìríjú ni kábíyèsí gan ò pè wá mọ́ ẹ sì dákẹ́ lórí rẹ̀. ẹ kí wàá ló fẹ́ kí n sọ. ẹgbọ́n mi ẹ̀yin lẹ fa o hmm. ẹ̀yin lẹ fa kínní yìí o a ti gbà tẹ́ ti gbà kẹ́mi lára wọnú yín létí léèrè jìnnà sí wa o ẹ mọ̀ o. gbèrò ọmọdé rẹ ò mọ̀ ògùn ó lẹ́fọ̀ọ́ ni ọmọdé ní í ṣe ọ ọmọdé ní í ṣe ọ sórí ní tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ hmm. ìwọ ó sọ̀rọ̀ ń ṣe ó ní ẹ̀mí ìlara ló lè jìnnà sí wa tó mo gbà àdúrà mi ni wípé kí ọlọ́run fúnra ẹ̀ kó ṣe lójú inú kó lè rí n tó n tó ń ṣẹlẹ̀ gangan. ọ̀rọ̀ ojú inú kọ́ lélẹ́yìí sẹ́ẹ̀ ah, ọ̀rọ̀ ojú inú kọ́ lélẹ́yìí sẹ́ẹ̀ rí i níbi tá a dé yìí a máa kó tìjú mọ́ra ni ṣé a máa wá lọ bá ìrìjú ọ̀run a ní ìrìjú kọ́ wa lọ́rọ̀ ọlọ́run kó kọ́ wa bó ṣe ń ṣe é ẹ̀gbọ́n mi ó ti tó gẹ̀ ṣé rí gan àwọn èèyàn gùn tiẹ̀ pè mí pé kí n gbàdúrà fún wọn gan mọ́. gbèrò hmm, jẹ́wọ́ bóyá kò jẹ́wọ́ ṣé bí àwọn èèyàn ò ṣe pè ẹ́ láti máa gbàdúrà fún wọn ló ń dùn ẹ́ ni àbí àwọn owó tó máa ń rí kó jọ tó bá ti gbàdúrà fáwọn èèyàn tó máa ń kó jọ tó máa ń tu jọ ṣó ló ń dùn ẹ́ ló ní kó sọ ẹ̀gbọ́n mi ìyẹn ò kàn yín o ìyẹn ò kàn yín o ní tó kàn yín báyìí ni pé ẹja lọ bá rí ẹja lọ bá rí jù pé ìrìjú owó ló ṣe ń ṣe. pé bó ṣe ń ṣe àbí ká lọ ká lọ kọ́ṣẹ́ lọ́wọ́ rẹ̀ hmm, kọ́kọ́ àbí a ṣe máa ṣiṣẹ́ ìyanu àwọn èèyàn mi ń ṣègbè torí wọn ò ní ìmọ̀ gbèrò ó bá ní kó bàjẹ́ òṣèlédè ara mi tó bá di ọjọ́ ìsinmi mo ṣèlérí fún ẹ á jọ débi ìjọ ìrìjú ọ̀run yẹn á lọ ṣe ìsinmi bẹ́ẹ̀ kí ìwọ náà lè fojú ara rẹ rí n tí mò ń sọ. kí lẹ ah. sọ kí lẹ hmm. sọ kí lẹ sọ àyẹn já ká kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ní tiẹ̀ mọ́ ràdúrà gbà padà. òní lòní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ hmm. òní gan-an là á gbẹ̀san lára báyé kún fún gbogbo ẹ̀san tó ti ṣẹ̀ wá. ọ̀rẹ́ mi bájì ẹ bá dà mí lóògùn kò sábúrú bẹ̀bí ń bá fọ lẹ́yìn bẹ́ẹ̀ ni kódà ẹran ẹ̀ gan-an ìfìwà ta ni ṣùgbọ́n ọ̀rẹ́ mi mo fẹ́ fi ọ̀wọ̀ tó tọ́ fún ọ ara ọ̀tá rẹ gan-an mo fẹ́ àti bẹ̀rẹ̀ sẹ́. o hmm. ṣeun bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ọ̀tá mi ò pé méjì ara májèlé ni mo ti fẹ́ gbẹ̀san. ẹrú aládé ayé o ìjà rẹ ìjà mi bẹ́ẹ̀ ni ẹ̀san rẹ ẹ̀san mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọ̀tá rẹ ọ̀tá mi ní bẹ́ẹ̀ ni bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kan ò gbọ́dọ̀ pẹ́ṣẹ̀ jẹ́ bọ́ sójú iṣẹ́ mo ṣàwọ̀ títí mo délé alágẹmọ wọ́n ṣe mí pẹ̀lẹ́ wọ́n darí awojọ fún mi ẹni bá parí mi kí ikú ni ó gbà kú mi kú bí ẹkú bí ọ̀fọ̀ kì í wọ́n nílé gbére bá a bá pòkú ní pọ́pọ́ alàyè ní dáhùn. mo wá mo wá lórúkọ tó ń pè yín ayé mo bọ̀ mo bọ̀ lórúkọ tó ń pè yín àgbà lépinni lépinni lórúkọ tá ń paṣọ ẹ̀yẹ lẹ́yẹ ìdágìrì lórúkọ tá ń paṣọ àwọn alágẹmọ ọjọ́ tí àkèrèjù kan bá fojú kanlẹ̀ <laughs> ọjọ́ náà ní kanlẹ̀ pa dúró náà ṣé bí ti ń ṣe ọ́ ní ti ń ṣe mí ni ah, ọ̀rẹ́ mi bí ti ń ṣe ọ́ ní ṣe mí o ìmọ̀ràn ah! tí orúkọ ẹni tá a fẹ́ ta lọ́fà mọ́. Ah! Hmm. a jẹ́ wípé májèlé ti wá gbà ká gbà á nù. ọ̀rẹ́ mi ọtí rántí orúkọ rẹ ọtí ah, ah, rántí orúkọ rẹ ah, ó sì àsápá lórí dá àpórí rẹ lẹ́ẹ̀kan sí dá àpórí rẹ lẹ́ẹ̀kan sí. mo ṣàwo títí mo délé alágẹmọ wọ́n ṣe mí pẹ̀lẹ́ wọ́n dálé àwòjọ fún mi ẹni bá porí mi pé kí n kú ni ó gbà kú mi kú bí ẹkún bí òfò kì í wọ́n nílé gbére bá a bá pọ̀kú ní pópó alàyè ní dáhùn. mo wá mo wá lórúkọ tá à ń pè ní ayé mo bọ̀ mo bọ̀ lórúkọ tá à ń pè yín àgbà lẹ́pinni lẹ́pinni lórúkọ tá à ń paṣọ ẹ̀yìn ẹlẹ́yẹ ìdájìrì lórúkọ aṣọ tá à ń pè yín alájẹmọ ọjọ́ tí àkèrè jù pọ̀ bá fojú kanlẹ̀ ọjọ́ náà ní kànlẹ̀ pa. ọ̀rẹ́ mi tẹ̀síwájú. ẹ kí lorúkọ ọmọ rẹ tí mo dá lẹ́ẹ̀kan ná. Ah! Ah! Ah! ẹrú aládé ayé. Mm-hmm ìmọ̀ràn tí mọ̀ èdìlẹ̀ yìí o. tí mo bá ti ń pọ̀fọ̀ dé pípẹ́ ká porúkọ rẹ̀ àwọn afẹ́fẹ́ tútù kan ó wàá bò mí hmm, ní kíákíá ni ìyèmí ò wá ra ah! ẹrú aládé ayé ó bà ní kò bàjẹ́ kó hmm. rí májèlé bá pọkú lálẹ́ yìí orí àwọn ará ìlú báyégún òní kọkú hmm. òótọ́ ló sọ jẹ́ àkórí wọn bá a bá pọ̀ kú ń pọ́pọ́ alàyè ní dáhùn bá a bá pò kún pópó alàyè ní dáhùn ìtatíwere tẹ̀kútẹ́ ilé. ìtatíwere ní tẹ̀kútẹ́ ilé. abiyamọ ìgbẹ́kọ̀ ọmọ rẹ̀ kó má tatíwere. abiyamọ ìgbẹ́kọ̀ ọmọ rẹ̀ kó má tatíwere. gbogbo ẹ̀yin ará ìlú báyégún. gbogbo ẹ̀yin ará ìlú báyégún. bójẹ̀ ń sùn ni. bójẹ̀ ń sùn ni. àbẹ́ wà lájò. àbẹ́ wà lájò. àbójú ọkọ lẹ́wà. bá a ti pè yín lóru èní. kẹ́ ẹ máa jẹ́ wa o. kẹ́ ẹ máa jẹ́ wa. àṣẹ́gun bẹ́ẹ̀ ni àṣẹ. ẹ wá gbọ́ o ó ti dójú ẹ o àdúrà ló sì kù àfi kí jésù gangan fúnra rẹ̀ wá gbàkóso báyé gún o bí bẹ́ẹ̀ kọ́ ogun èso ó ṣe jọba rèé ìyúnlẹ̀ àdúrà lágbà pariwo jésù olùdáǹdè wàá bá aṣọ òkùnkùn jẹ́ mayégún ẹ̀ sọ́dọ̀ àdúrà lórúkọ jésù ẹ̀mí mímọ́ ò bá ṣòkòkò jẹ́ mọ́. kí ni sẹ́yìn kàyéfì irú àpáta burúkú wo rèé ẹrù aládé ayé o ó dàbí ẹni pé atẹ́gùn ò dá lóru èyí hmm. mo ń ní ìmọ̀lára àwọn ẹ̀mí àti agbára àjèjì kan ní ìlú báyégún hmm. àwọn kan ń dáná gbígbóná lábẹ́lẹ̀ tí sì pàṣẹ tiwa lára láàsì jẹ́ ká wádìí wọn ká lè mọ bá ti túra mú. ẹ láworì ẹ láworì ẹ láworì adé fún abẹ onígbàjámọ̀ ojú onígbàjámọ̀ ò ní ṣùkọ́ má lè kábẹ́ làárọ̀ mi ni bàtà ń ké lótú ìfẹ́ ọ̀yẹ́là bá a fẹ́ mọ lójú àríran. ṣé àpáta lásán lásán ni wọ́n á ń yọ wá lẹ́nu ni ẹrú aládé ayé kò síbi tí ẹ̀mí tàbí irú mọ̀lẹ̀ mọ̀lẹ̀ gbé ìwú àpáta yìí ta ni ọ́ irú irú mọ̀lẹ̀ wo gan-an ní gbẹ́lú rẹ kí lo fẹ́. èmi ni àpáta ayérayé. mo sọ náà irú mọ̀lẹ̀ kan ní gbẹ́nu àpáta yìí hmm. dájúdájú ohun àwọn tá à ń gbọ́ lábẹ́ àpáta yìí àwọn náà bẹ àpáta yìí lòdì sí wa o pápátá yìí bá sì wà lọ́nà a ò lè ríṣẹ́ kankan ṣe ní bá yégún lóru èní o hmm. a gbọ́dọ̀ kọ́kọ́ gbógun ti àpáta ìdíwọ́ yìí bẹ́ẹ̀ ká tó lè rohunkóhun ṣe. àwọn ohun tí mò ń gbọ́ lábẹ́lẹ̀ ó dàbí wípé wọ́n ń pe orúkọ ọlọ́run àwọn àjòjì. Ah, ó ti yé mi mo ti gbórúkọ ọlọ́run yìí rí lẹ́nu májèlé ọ̀rẹ́ mi ò kúta sí i. ọ̀rẹ́ mi bísí láyé bó o ní. yé é é é é é ah, ó ti ṣàṣetán kúrò lóko nu kíákíá ni ìdí ah, ah. ni ẹ̀kọ́ bíbélì láàfin mi sì fẹ́ pẹ́. ṣé kò ń ṣe pé o ti ń fetí kọ̀kọ̀kọ̀ lọ́dọ̀ jésù lòun àbí kí ló ti ń jẹ́. àbí ti láyé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣe ń ṣe ẹ̀kọ́ yẹpẹrẹ ẹ̀kọ́ ìyè ni ṣó gbàgbé bá ṣe ń ṣòǹgbẹ ẹ̀kọ́ ọlọ́run nílùú wa ní onílẹ̀ tì ni ọlọ́run lè ti aṣọ́nà rẹ̀ fún wa báyìí. ṣọ́nà nìyẹn wo ẹ̀kọ́ jésù ti le jù kí ló dé má ṣu má tọ̀ má ṣe yìí má ṣe tọ̀hún má jalè má parọ́ wo ó lè fẹ́mi jàre. wá sí ìgbìyànjú láti wà ẹ̀kọ́ yìí ó ṣe ọ́ láǹfààní. ẹ jẹ́ ló ṣe ah! nídìí láyé àwọn ọkọ ẹgbàá mi o àlùwẹ̀gbà mi o ẹ gbà mí o bíntìláyé ah, bíntìláyé bíntìláyé. oyè lámì. ìyá mi ìyá mi ẹ má bẹ̀rù sí mi yẹn tètè rí yín mi. oyè lámì ṣé ìmùlẹ̀ tí ń bẹ láàrin èmi rẹ ni ṣé ẹ̀jẹ̀ tó o bá mi dá nìyí mo ní wọn ò fẹ́ẹ̀sì àjèjì ní ìlú báyégún mọ́ sọ nǹkan ló ti ń fààyè gbà yìí. ìyá mi ẹ má bínú sí mi ẹ jèbù rẹ àwọn olùgbẹ́bẹ̀ mo ti ń gbègbésẹ̀ lórí rẹ mo ti rán àwọn ọmọ ogun mi síta láti lọ kìlọ̀ fún àwọn tí ń sin Jésù ẹ má bínú. ọ̀kàrè ọ̀kàrè ṣùgbọ́n ṣé kọ́mọkọ́mọ ni o torí Ọlọ́run wọn ń dí mi lọ́wọ́ iṣẹ́ mi. Ah, ẹ má bínú ìyá mi àgbọ̀yé àgbọ̀yé. kábíyèsí ẹ dákun ohun wọ́kọ̀ mò ń gbọ́ ọ́n ah, kábíyèsí ẹ mọ̀ ṣe kíní ní ká máa ń kó bò ẹ mọ̀ ṣe kíní kíákíá ó mọ̀ ń ké tó ó mọ̀ ń ké. Hmm, mo gbọ́. àwọn ọmọ Ísírẹ́lì ìgbà tó dé tí òkun òkun wájú ogun íjíbítì sì rẹ lẹ́yìn kò síbi tí wọ́n gbà mọ́ mo ṣe pariwo ó ní jésù kí ni kí n ṣe jésù bá dá lóhùn ó ní Mósè ó ní hmm, ọ̀pá ọwọ́ rẹ̀ ó yá fi kán mi Mósè fọ̀pá kán mi àfi gbì lòkún bá gbé yà ó sọ̀nà fún wọn àwọn wọnú rẹ̀ báyìí. ẹgbẹ́ mi dákẹ́. ẹ gbọ́ ìkìlọ̀ kábíyèsí. ẹ mọ̀ gan o bọ́n bá tiẹ̀ rán yín sẹ́ẹ̀rú ebe ẹ̀jẹ̀ fi tọmọdé ẹ̀jẹ̀ ẹ lè tọrọ gáfárà lẹ́lánú gbàgà sọ̀rọ̀ wo gbá omi àbí kí ló ti ń pì ọ́ ìgbà tó lógun ni mo bẹ̀rù rẹ o kì í ṣe ní ìsinmi. fara rẹ balẹ̀ kó gbọ́ kìlọ̀ kábíyèsí kábíyèsí ti pa á láṣẹ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tẹ ṣàtòjì mọ́ nílùú yìí. <laughs> lóye lámì náà ẹ láti kẹ ẹ gbọ́ ọba ti pa á láṣẹ pé jésù jésù tẹ ẹ sìn ó ti dẹ̀sẹ̀ báyìí ẹni tó bá tún gbámú àfimẹ́ ìdánrin ni. ṣebí nígbà ayé ọba àná ṣebí jésù yìí là ń sè tẹ́lẹ̀. ẹ tiẹ̀ wá gbọ́ náà mo sì fẹ́ gẹ́ dáhùn lóhùn tálábà yí ọ̀hún tí ó ní kí a má sin ọba tọ̀run ẹ wá gbọ́n dáadáa o mo lè má lọ́ọ̀gùn má o mo ní jésù o ẹ̀mí mọ́ sí ń bẹ nù mi ẹ má kọjá yàrá yín. wo n ò ráyè ẹjọ́ rárá ẹ̀yin ẹ ti kó o rẹ̀. ó dáa ah, ó ti dáa ẹ lọ sọ lọ́ba yín o òun àti jésù wọ́n ti kẹsẹ̀ bá ṣòkòtò kan náà ọ̀pọ̀ ẹni tí ó borí. èyí wọn bá wa náà. bẹ́ẹ̀ ni. ẹ ké alelu o. aleluya. Oh, ẹ ké alelu o. aleluya. ẹ mọ̀ pé ọlọ́run wà nínú ìjọ yìí. bẹ́ẹ̀ni. ọlọ́run ìpè ń ṣiṣẹ́ nínú ìjọ yìí. bí mo ti ń kọ́ wa lọ lẹ́ẹ̀kan tí o bá jẹ́ kìrìsìtẹ́nì ó kò gbọ́dọ̀ jẹ́ òtòṣì abẹ́ ẹ̀gbọ́n mi ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì tí ò bá ti lówó lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ ni ẹ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ mí mo máa ń fi bíbélì ti gbogbo àwọn ọ̀rọ̀ mi lẹ́yìn kẹ́nìkan bá mi ṣí ẹ Jòhánù kẹta orí kìíní ẹsẹ̀ kejì kíákíákíá. olùfẹ́ Hmm. èmi ń gbàdúrà pé nínú ohun gbogbo kí o lè máa dára fún ọ. ó ti tó jọkọ hmm. hmm. jọkọ. ṣé ẹ ti rí bí ọlọ́run bá lè máa gbàdúrà kíkankíkan pé kí o dára fún wa ká lówó ká ní kíní o. ká lówó kí ni mo pè é. ká lówó. ẹ̀ṣẹ̀ ní fún ọmọ èyí náà tó bá tòṣì kò tún tán síbẹ̀ bíbélì tún sọ nínú ìwé orin dáfídì orí kejìléláàádọ́fà ẹsẹ̀ kẹta kí ló wí ẹ kà fún mi. ọlá àti ọrọ̀ yóò wà nínú ilé rẹ̀ òdodo rẹ̀ yóò sì dúró láéláé. Hmm. ẹni tí ò bá lówó lè wọ ìjọba ọ̀run o bí o bá ti lówó tó bẹ́ẹ̀ ni òdodo rẹ̀ yóò ṣe pọ̀ tó ẹ sì mọ̀ pé láì sí òdodo. kò sẹ́ni lè wọ ìjọba ọ̀run. ìjọba ọlọ́run bẹ́ẹ̀ ni. àbí kò yé wa. ó yé wa yéké àbí kò yé wa. ó yé wa yéké. kúndé yọ gbọ́dọ̀ ṣe kí ni. ó gbọ́dọ̀ lówó. ó gbọ́dọ̀ ṣe kí ni. ó gbọ́dọ̀ lówó. ó gbọ́dọ̀ ṣe kí ni. ó gbọ́dọ̀ lówó. ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kẹta. bíbélì sọ wípé ìràpadà ẹ̀mí ènìyàn ní ọ̀rọ̀ rẹ̀ ní kíni o. ní ọ̀rọ̀ rẹ̀. ní kíni o. ní ọ̀rọ̀ rẹ̀. àbàbẹ̀yẹ ní kíni o. ní ọ̀rọ̀ rẹ̀. èyí wá jẹ́ kó yé wa wípé owó yìí nìkan ló lè ra ẹ̀mí ènìyàn padà lọ́wọ́ ikú ọ̀run àpáàdé. káyì. ṣé àríbẹ̀yẹ yẹ yín dáadáa. bẹ́ẹ̀ni. sọ fún ẹnìkan ẹgbẹ́ sọ pé lówó. lówó sà bàbá yẹn lówó. lówó. Ah! Ah. ẹ lówó. lówó ẹgbẹ́ mi. Mm ẹ̀yin alàgbà ìlú ọ̀run kí láwàá sí báyìí láti wá bí wọn. Hmm. orí ẹ kọ kì. ẹ ìbéèrè kékeré nù ẹ̀mí mímọ́ ni ẹ̀mí mímọ́ nítorí ẹ̀mí ni ọlọ́run àwọn tí ń sìn ò lè ṣaláì má sìn ní ẹ̀mí fún ìdí èyí ẹ̀mí ni owó káyọ̀ ẹ̀mí náà sì ní ọ̀rọ̀ hmm. ẹ̀mí ni kí ni o ẹ̀mí náà sọ ẹ̀mí náà sì ní ọ̀rọ̀ ti fi ń ra ẹ̀mí. Ah! mo fẹ́ wá ṣe yín láǹfààní kan báyìí ẹ tí ẹ bá wá nílò ẹ̀mí ah! mọ́ kẹ́ ẹ bá ah! lè lówó hmm. ẹ wàá wá níbi tó wà yẹ wàá ṣọwọ́ pọ àpò rẹ wàá wá ẹgbẹ́ kéré jù ẹgbẹ̀rún márùn-ún kúrò tèmi ṣàwọ́wọ́ ní ìjàmbá bàbá ẹgbẹ̀rún kan rárá ó kéré ju ẹgbẹ̀rún márùn-ún wà á mú jáde wá síbí. ó yá ẹ tètè máa mú bọ̀ bí ẹ bá ti fẹ́ kí owó yín pọ̀ tó bẹ́ẹ̀ ni kẹ́ ṣe mówó yẹn jáde sí ó já ó já ó já á ikú ìka ó ìkankan ti ń ṣẹlẹ̀ níbí báyìí máa bọ̀ máa bọ̀ máa bọ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ paa ọlọ́run ìpè ó má jẹ̀wọ́ ìpè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀. gbẹ̀yìn ló gbẹ̀yìn ló o ò nílò ẹ̀mí mímọ́ kankan láti sọ fún ọ pé arákùnrin yìí arákùnrin yìí kì í ṣe ẹ̀mí mímọ́ ní bẹ́nu ẹ̀mí àjòjì ní fi ń wàásù wòlíì èké wòlíì ọ̀run àpáàdì wòlíì wòlíì ìgbẹ̀yìn ayé ni arákùnrin yìí gbèrú láì tí ẹ̀ kalẹ̀ nítorí pé gbogbo ohun tí ẹ̀mí mímọ́ bá ń ṣe fún ni ọ̀fẹ́ ni kì í ṣe owó kì í ṣe owó lèyàn fi ń ṣe nǹkan. Ah, kí ni jẹ́ bá òun ah, kí ni jẹ́ kí lẹ mọ̀ ná. kí mo mọ̀ ná. Ah, tí ẹ mọ̀ pé arákùnrin ó mọ lóhùn gidigidi gan lélẹ́yìí ikú mi ò mọ kankan eléyìí tó yẹ pé mọ́rọ́ náà báyìí kojúkojú ni ṣé ibi ṣe wáyé ó jẹ pé ọlọ́run sọ pé ló sọ sí létí kó gbowó ẹ mọ kankan ọlọ́run sọ sí létí kó gbowó ẹja mi lówó kí n náà tiẹ̀ jáde wá fún mi ẹ mọ gbàwá jésù gbàwá jésù gbàwá jésù gbàwá ó dojú ẹ dojú ah, ẹ. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ dáadáa ẹ sọ̀rọ̀ jésù olúwa wá. àmín. ẹ̀yin tí ẹ fowó sílẹ̀ rí ọlọ́run ìpè o ó yá ẹ̀mí máa kó wọnú ayé rẹ. àmín o jésù. ṣé o mọ́wó yẹn dání. bẹ́ẹ̀ ni owó gàrí àti irú ni. lọ fi síbẹ̀ yẹn lọ fi síbẹ̀ yẹn kíá kíá kíá kíá kíá kíá kíá kíá kíá kíá kíá. ọlọ́run ìpè o ẹ̀mí máa ó yá kó wọnú ayé rẹ. àmín. lọ fowó yẹn síbẹ̀ yẹn jọ owó ṣe kókó ó ṣe kókó. Ah àá àá kí ni mo rí yìí àá alọ́run ìpè kó wọnú ayé ẹ lọ. àmín. àá bóyá bẹ́ẹ̀ ni lọ́dún àá mo rí kankan sí wàrà rẹ̀ wá rí mi lẹ́yìn sí lọ́sẹ̀ lọ́wọ́ àìlọ́wọ́ lọ fún ó yẹ síbẹ̀ jọ sí kókó gbà mí mímọ́. àmín. àá máa bí a ah. ìwọ náà wà rí mi ó ṣe kókó. Ah. gbà mí mímọ́. àmín o àmín o. Ah! gbogbo bíi ti kún fún ó ti kún fún agbára ọlọ́run èpè níbi tí ó jókòó sí ẹ̀ náwó ọ̀tún ẹ̀ sókè. má dìde o má ah! dìde o. Hmm. yóò ẹ̀mí mímọ́. ìṣòro ìtara kọ́ nígbà nìtọ́ni tòkótòkó ta hmm. náwó ọ̀tún ẹ̀ sókè. mo ráṣẹ ọlọ́run èpè sí i. Ah! bí ẹ ti lọ ó yá kẹrin kí tóbi. àlọ́ ọba sàmọ́ èmi láṣẹ ìpè jáde sí ọba yìí ah! ẹ̀mí mímọ́ yẹn dà láti apá ọ̀tún dé apá òsì ah! ó yà gbá. Ah, ọkùnrin kan wà lápá abẹ yẹn kó tó di aago mẹ́jọ òní ìrànlọ́wọ́ owó tó gbàre ó yà lọ gbà á ẹ eh, ṣùgbọ́n ohun tí ò ní da ni pé wàá pèsè àfọ bẹ́ẹ̀ ni wà á gbé wá sí má ṣe tó o bá ti gbé wá. àwa ń jẹ́ nìyẹn ọ̀rẹ́ rẹ wà á jẹ sí méjì wà á gbé wá wà á gbé wá wà ní bàbá yóò bàbá wòlíì òre òre wà á súre fún ẹ tọpọ lè tẹ̀lé jésù olúwa wa ní báyìí àsìkò ọrẹ la wà dandan sì ni ọrẹ o gbọ́dọ̀ wá síbí kò má kò má kò má ẹ kò má ní kankan ṣe pẹ̀lú Ọlọ́run ìpè o gbọ́dọ̀ o gbọ́dọ̀ fi ara ẹ sínú ìpè tó ń rìn lọ́wọ́ bí o gbọ́dọ̀ wá bí lásán tó o bá ní ẹgbẹ̀rún márùn-ún wá owó rẹ lápò ẹ tó o bá ti ní yá lọ́wọ́ ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ o gbọ́dọ̀ má wà mí pẹ̀lú ọ̀rẹ́ ẹ lọ́jọ́ náà má mi gbé bá mi gbé àpò ọ̀rẹ́ yẹn oyọyọya máa fi sínú ẹ máa fi sínú ẹ máa fi sínú ẹ nǹkan kan ṣẹlẹ̀ báyìí méjì ọgbẹtọ wà ní ọ̀tọ̀ rẹ àwọn ajẹni yẹn ṣiṣẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè ló ṣiṣẹ́ ojojojojojojojojo ẹ méjì ọgbẹ fi síbẹ̀ bẹ́ẹ̀ni ẹ ṣe. àwo lọ́mọ̀ ògbẹ́rì ò mọ̀ ọ́n ìgbéyàwó fágbèmí káàbọ̀ àyìn wò ó tara bá ń kó àwọn ewé tó wà lẹ́ẹ̀kùlé bá ń kó wa. ẹ wò bá mi ẹ wò tí ẹja kọ́kọ́ fi yín olẹ̀ ẹ bá mi ẹ wò nǹkan ṣẹlẹ̀ o. Ah, ah. fágbèmí ó ṣe jẹ́ pé wo ò ní jáde kó ọmọ ríròyìn kan mú bọ̀. E, èwo ló tún rí mú bọ̀ o. kábíyèsí báyégún ti da àwọn ẹ̀ṣọ́ sínú ìlú wípé ká kìlọ̀ fún gbogbo aráàlú pé wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ sí ẹ̀sìn àjòjì kankan mọ́ wọ́n ní jésù jésù tí wọ́n pariwo wọ́n ní wọn ò gbọ́dọ̀ gbọ́ pé ẹnikẹ́ni ó porúkọ jésù ní ìlú mọ́. Ah. ìròyìn ayọ̀ lẹ́yìn o ah. <laughs> ìròyìn ayọ̀ ni ẹ̀yin bí a fẹ́ gbin obì sí. Si obì lálẹ́ hù bẹ́ẹ̀ nù ah, ah, ẹ̀yin rúnmọlẹ̀ ẹ ṣé o. Eh, bàbá mi kí ẹ tó máa kí àwọn rúnmọlẹ̀ ìmọ̀lára tí mo ní yìí bàbá mi eh, ìmọ̀lára tí mo ní yìí ọ̀dà o ìjà yìí kò lè yọrí síbi tó dáa o. Ah, fágbèmí nígbà wo lọ wá dìdàkudà báyìí táwọn wíru tọ́mọ wíru ṣé o mọ̀ pé ara kẹ̀m̀bẹ̀ sọnù àti gbogbo àwọn ìjòyè ọba lè báyìí. ẹ̀yin irun mọ̀lẹ̀ ẹ mọ̀mọ̀ ṣe o. ohun tí mò sọ òye yín bàbá mi níbo lọ́dà. wo bí kẹ̀mbẹ̀ sọnù àná àtàwọn ìjòyè tí wọ́n bá láwọn alágídí mo ti mọ kọ́kọ́rọ́ tó ṣí wọn. bàbá mi bàbá mi ẹni ní o nǹkan tí ń ṣẹlẹ̀ yìí yóò lẹ́yìn o ọ̀rọ̀ yóò lẹ́yìn o. kò gbé gbogbo ẹnu ẹ sọ̀hún kọ́ gbẹ́nu rẹ sọ̀hún tó o bá mọ̀ pé ọ lọ ọ tẹ̀lé mi. bámi ọ̀rọ̀ yìí ò lẹ́yìn o ọ̀rọ̀ yìí ò lẹ́yìn o. níbi tó dé gan báyìí lágbára wọlọ́ ńdọ̀dọ̀ ìdí ìdíjó kọ mi lọ́rọ̀ ọlọ́run ṣé bí wọ́n ní èèyàn máa ń wá ọgbọ́n kú ọgbọ́n ni èèyàn sì máa ń wá ìmọ̀ kú ìmọ̀ ni èmi fẹ́ wà. Jésù mà wá gbà wá olùgbàlagbà wá o Jésù gbà wá o ìwòlà wa ń lọ Jésù gbà wá o. kábíyèsí ọ̀run ló sọ̀rọ̀. tẹ́ ẹ bá lè mú Báwùmí jáde tẹ́ ẹ wá fìyà jẹ́ tẹ́ fìyà jẹ́ dáadáa níṣẹ́jú kẹ̀mẹ́ sọnù kí á ní ọ tàbí kí Báwùmí gangan fúnra ara rẹ̀ ọ sọwọ́lẹ̀ nígbà tí ìyà bá jẹ́ dáadáa. ọ̀kadì ó sì rí ìwọ̀n. ìyá bá mi ẹjọ́ mi ò lákòókò mọ́ tí méjìlá bá máa fi pé lónìí ọ̀rẹ́ mi mi là ń sọ mo máa kú ni ẹ ṣàánú ìyá bá mi ṣàánú. kájọ ni. jésù nìkan ló lè ràn ọ́ lọ́wọ́ o. ìyá à ń sọ̀rọ̀ yìí mo ń bẹ̀ yín ó dà pé ẹ lágídí ó dà pé bí mo ṣe mu lẹ́rọ̀ fún ẹ ò fẹ́ ẹ ò fún yín wákàtí méjì wákàtí méjì ni mo fún yín tẹ́ ẹ bá ṣe àtúnṣe ẹ rò dáadáa o tí bá máa padà wá ẹ ò ní láìka wọn. it solves the magic kingdom. kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe bá mi. ó ti dà tún bí nínú jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe. ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe. mi ò bọ̀rì ṣàmọ́ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe. mo ti dà ṣẹ́gun nínú jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre àti san gbèsè mi o kí ló tún fẹ́ san kí ló tún fẹ́ ṣe mo ti dáwọ́ nínú òkùnkùn o kí ló tún fẹ́ san kí ló tún fẹ́ ṣe Jésù ti kú fún mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti gbé ikú mi ní ìṣẹ́gun kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe jésù sọ pé ó ti parí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti ní ìtúsílẹ̀ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí àti ṣẹ́gun fún mi àti dá mi láre àti san gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ìmọ̀lẹ̀ ti tàn sọ́nà mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ti já mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe jésù ti ta mí lólobó kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ta mí lólobó iye mi sọ kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre a ti san gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti dà tún bí nínú Jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti jáwọ́ nínú òkùnkùn o kí ló tún fẹ́ sọ kí tún fẹ́ ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ti gbà mí o kí tún fẹ́ sọ kí tún fẹ́ ṣe Jésù ti sọ pé ó ti parí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre àti sọ gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ọ̀ọ́kì ó ti tán ó ti tán kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí tún fẹ́ ṣe kí tún fẹ́ sọ kí tún fẹ́ ṣe. It's to my.